pẹ̀lú ibi tí ìlú wà lónìí ká wà ná ká wò ní bá a ṣe bẹ̀rẹ̀ kí ni ẹ̀rí sọ sí i tó ń lọ lù yìí. tó atọ́kùn àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa káàkiri gbàgbá ńlá yé a í pé a kú ojúmọ́ a yóò máa dá fún wa o. àbọ̀ ọlọ́run yóò máa kò lé wa lórí o gẹ́gẹ́ bí atọ́kùn ṣe sọ nineteen sí ọdún yìí twenty years ni ìtàn tó sojú gbogbo wa ni tìgbà náà rí gẹ́gẹ́ bí o dẹ̀ ṣe sọ kálukú ń kọ ìtàn ni ìtàn táwa náà ń ṣe yìí kílù yìí ò lè dà ẹni táwa ń sọ àgbàgbà lè lọ́wọ́ anybody ṣùgbọ́n yorùbá bọ̀ wọ́n ní ìwà ọmọ ènìyàn ọlá máa sí lọ lára ẹni ìwà ni ó mọ̀ kú kálukú kù ẹni tí wọ́n sì gbégorí ẹṣin tí ń sọ ìpàkọ́ lùkì ọ̀hún kọ́lẹ́kọ́lẹ́ kò náà kò wálẹ̀ ìbọ̀ tó wà ń bẹ̀ lẹ́nìí láti wí pé àwọn kan ti wà ń bẹ̀ ní àná àwọn míì ò tún wà ń bẹ̀ lọ́la tìlẹ̀ ayé ọba parẹ́ ọmọ tí wọ́n àti ìbí ìyá rẹ̀ ó padà jẹ́ gómìnà fọ́nrán tí mò ń sọ yẹn ló wà lórí Facebook yẹn Ọ̀yọ́ Police Command parades former PMS boss Lamidi Mukaila aka Auxiliary ẹ o ló wà lórí Facebook lọ́wọ́lọ́wọ́ yẹn ẹ lọ wò live and direct lórí Facebook Lagilu FM òkè tó ga jòkè nìbàdàn ẹ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yín. atọ́kùn ẹ wá jẹ́ ká rántí o Yorùbá kún fún ìtàn tó pọ̀ gidi gan láwọn ìtàn tó yẹ pé ó máa ń fún yẹn ní ẹ̀kọ́ ni ọmọ tó bá béèrè ọ̀rọ̀ ẹ tún jẹ́ ká rántí o Alhaji Mukaila Lamidi ni wọ́n pàrẹ́dì yìí tí wọ́n fi ojú wọn hàn dé gẹ́gẹ́ bí ọ̀daràn nígbà tá à ń wí lọ́dún kan sọ́dún méjì sẹ́yìn òun rántí bó ṣe lọ sí Ìwó Road nígbà tí wọ́n para mọ́nì gbogbo tí ń ṣẹlẹ̀ ńgbà yẹn náà ni pé àfẹ́mi àfẹ́mi ọ̀nlọ́ba àkọ́kọ́ ọba àná ló ṣe tó fi tẹ́ o Lamidi lọ tẹ́ yìí ṣùgbọ́n ojú tí àwọn aráàlú máa fi wo ọ̀rọ̀ ẹgbẹ́ kan náà la fi máa ń wò kò sẹ́ni tó ṣe ire tí ò ní kẹsàn-án rí kò sẹ́ni tó ṣe ìkà tí ò ní kẹsàn-án kà ìdílé àwọn Ramoni bàjẹ́ ní Road agbọ́kọ̀ mọ̀ ẹ́ fẹ́ travel bọ́yọ̀kọ̀ láti ó lọ Canada ni wọ́n fi ìbọn pa ṣé bá kígbe ń gbà yẹn kí ni gbìmọ̀ aláṣẹ sọ wọ́n ń pọ̀tẹ́ Alhaji Lamidi Auxiliary Mukaila gẹ́gẹ́ bí èèyàn rí tá a bá gbàgbé tá a bá rántí tá a bá rántí kanara wa létí international conference center Edmond ọ̀kan nínú àwọn oníròyìn nílé iṣẹ́ wa ń bì báyìí ló ń bèrè lọ́jọ́ náà lọ́ọ̀ wípé Alhaji Mukaila Auxiliary irú èèyàn tí wọ́n jẹ́ ni kí ni aláṣẹ sọ wọ́n ní tí Edmond bá lẹ́ni tó bẹ́tà Auxiliary kí wọ́n mú wá Auxiliary ti wá di èpo ẹ̀gúsí lójú ìgbìmọ̀ aláṣẹ tí ò ṣe jírí mọ́ àwọn tí auxiliary ti palẹ̀ kónkó wọ́n wá àárín wọn fún possession of firearms murder agbọ̀ tìbọn tí wọ́n bá lọ́wọ́ wọn tí wọ́n láwọn bá àwọn tí wọ́n ti paṣẹ́ lè pẹ̀mí wọn padà ìròyìn jẹ́ ká mọ̀ pé ìyá tó bí ọmọ Ramani yẹn wọ́n lọ́wọ́ padà ní stroke ẹ wo ìdílé wọn tí wọ́n bàjẹ́ ṣùgbọ́n èmi máa ń béèrè alábàá débísí èmi rẹ̀ a lè jí láàrin òrùngbà mi tá a máa sọ̀rọ̀ ìlú mẹ́ta ló wà ní ilẹ̀ adúláwọ̀ tó yẹ pé lóòrìn tó kàn rìn àwa náà ò dẹ́ sọmọdé máa ń nú Ìbàdàn mọ́ sọ fọ́pọ̀ ló pè yàn nineteen seventy three mo dé Ìbàdàn látọ̀yọ́ ń bí báyìí náà ni tábà wo nineteen seventy three sísìn fifty one years ni tábà mú Cairo àmú Ìbàdàn àmú Johannesburg ní South Africa ẹ dákun Ìbàdàn ti wá sóledó lẹ́gbẹ̀ẹ́ South sóledó lẹ́gbẹ̀ẹ́ Johannesburg ní South Africa sóledó lẹ́gbẹ̀ẹ́ Cairo ní Egypt kí ló dé tí a ṣe ní ọgbọ́n àtinúdá tó pé the same system of togri iná ni wọ́n ń lò láti nineteen seventy nine kìí ninety nine fún wa nílùú Ìbàdàn fún wa nípínlẹ̀ Ọ̀yọ́ láti máa fi destabilize ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ́ táwa bá tiẹ̀ sọ pé ti first republic ojú dúdú ayé national yìí nurtw yìí nine twenty three náà ni táwa gbọ̀n kárí lẹ́kọ̀ọ́ àwọn báyọ̀ success tí wọ́n mú tọ̀yọ́ state náà wà náà wọ́n fi ń da Ọ̀yọ́ state rú títí títí títí títí tí ẹnìkan fi ń sọ pé ẹnìkan ti dá wọn lẹ́jọ́ ààrẹ káwọn lọ yọ gómìnà èmi ń sọ wọn kan ohun atọ́kùn tí gbogbo bá fẹ́ tábà dìbò lọ́jọ́ iwájú ọmọ onílù òní fi ó tú etí bàbá wa Rasidi Ládọjà bí wọ́n ti ẹ̀jẹ̀ pé unstable government ní wọ́n nígbà yẹn wọ́n ní nǹkan rí fún ìlú yìí èmi máa wò tí n bá rí ògbóǹtarìgì ọmọ Ìbàdàn tó ló wọn jẹ gómìnà èmi mọ sọfọ yẹn pé ẹ sì já wọ ẹni yẹ ọmọ onílù òní fi ó tú ọmọ onílù òní fi ó tú ẹni tí abẹ́rẹ́ rẹ̀ lókun dì ní ká máa yàn sípò ká máa fi ẹ̀mí wa ní ọjọ́ ìní ta fàlà débi ká máa fi ẹ̀mí àwọn ọmọ wa ta ní ọjọ́ ọ̀la gẹ́gẹ́ bí ìfara rẹ̀ atọ́kùn opposition party ẹni ọ̀ṣẹ́ dáadáa there is relative peace kó má jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ dàrú bí wọ́n ṣe ń ṣe ni kò máa ṣe gómìnà náà ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ ó dọwọ́ wa o ó dọwọ́ wa o ní tí kálukú bá ṣe lénìí ìtàn ni ó dà lọ́la o gbogbo àwọn tó ti ṣe ìjọba rí yálà nípínlẹ̀ ọ̀yọ́ ni ní nàìjíríà ni ní tí kálukú wọn ṣe èyí tí bàbá Ọbásanjọ́ ṣe là ń sọ yìí láti impeach sitting governor a sì mọ̀ wípé kì í ṣe torí sixty five million naira security for tí chief Ládọ̀jà ń gbàǹgbà yẹn tó dájà sílẹ̀ láàrin àwọn Abádédìbú ẹni Ọbásanjọ́ fi ní kí wọ́n yọ Babaládọjà kúrò ń bẹ Ọlọ́run ṣe àméjèèjì ń bẹ láyé apàdà gbọ́n tó ṣẹlẹ̀ pé Babaládọjà ní tó bá jẹ mọ́ òfin ní kẹ́ẹ̀jẹ́ ká ṣe èwo ni tó tàn èwo là ṣe jù ẹ̀sẹ̀ tí wọ́n ní Babaládọjà sẹ́niyàn ṣùgbọ́n níbi tá a jọ bá dé lísìn àwa tá a jẹ aráàlú ní ká pe àrò àti ọ̀dọ̀fínú wa ìsọ̀rọ̀ dírẹ́bà bá a ṣe máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ọ̀rọ̀ àpárá ni ìsira ayé ti advance kọjá yun MC olú ọmọ lẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ ń bẹ ní London tí wọ́n ń kàwé ọmọ bàbá àgbẹ̀ ẹjọ́ sí ó ti di professor ní UI ìwọ náà tó ń lọ wa kàtàmọ́yà tó ń wa taxi tó ń wa mọ́tò èkó tó ń wa gbogbo ẹ̀ má jẹ́ káwọn olóṣèlú olú ọ bíi tọ́ọ̀gì mọ́ olóṣèlú tó bá lóun fẹ́ lóyìn bíi tọ́ọ̀gì ẹ̀kọ́ lélẹ́yìí ẹ sọ pé kókó ọmọ tiẹ̀ náà síwájú kẹ́ ẹ wájọ máa ṣe àwọn ọ̀nà ọmọ tí wọn nílùú òyìnbó ọmọ wọn ò kàwé nàìjíríà ẹ̀yin náà wá ń lò ọmọkọ́mọ là ń níṣẹ́ dé tòrútòrú kì í sọ ọmọ ọlọ́mọ là ń níṣẹ́ dé ẹ̀yin ò ní rònú tẹ́ lè rò ẹ jẹ́ kí gbowó ọjọ pe ara wa enough is enough ẹ jẹ́ ká jẹ́ kí sùúrù kó jọba láàrin wa kílẹ̀ yọ ọmọ dàrú mọ́ ètò ọ̀kan bẹ́ńlẹ̀ kíjọba bá a àwọn ọ̀nà tí ò da àwọn ọ̀nà agboolé ẹ mójútó káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ security of lives and property àti ntẹnumọ́ ebi ń pa ìlú àwọn èèyàn ò rí nǹkan jẹ ẹ encourage local farmers ẹ kó fertilizer jáde ẹ lọ ra katakata ẹ pín fún àwọn local government ẹ jẹ́ kí wọ́n palẹ̀ lọ kébi tí ń pa àwọn èèyàn kó kúrò ń bẹ̀ atọ́kùn Tèmítáyọ̀ Oyèlánà kú iṣẹ́ ìwádìí kú iṣẹ́ takuntakun àwọn ọmọ wí àgbàgbálẹ̀ lọ́wọ́ anybody ṣùgbọ́n bí ìgbáyé gbádùn wa bí ó ṣe dẹrùn ní tí gbogbo wa ń jà fún. alàgbà Àlàbá Adébísí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ fojú òṣèlú wò ó. ẹ ṣe atọ́kùn mo kí gbogbo ara lé mo dẹ̀ kí gbogbo àwọn tá a jọ wà nínú kulumbi àdúrà ó gbà ó àní ṣàṣetì láṣẹ Elédùà ṣe rí lórí ọ̀rọ̀ ajagun ajagun ńlá akérèjì kódà mukaila lamidi ṣe rí ọ̀rọ̀ wọn mo fi wé ọ̀rọ̀ pé kò sí nǹkan kan téèyàn lè ṣe nílé ayé yìí gbogbo ọgbọ́n tí ẹ̀dá bá mọ̀ dá nílé ayé yìí ni kò mọ̀ dá nìṣó hmm. but ọjọ́ tí ẹ̀san bá káàyàn mọ́ èèyàn mọ̀ pé yes ọlọ́run ṣì wà gbogbo òwe alukuran ni eh, bíbélì ni even odùfà gan kò síbi kankan tí ó ti fìdí múlẹ̀ pọ̀ lọ́hùn ò ní gbẹ̀san kò síbi kankan tó lọ́hùn ti sọ fún àṣọ ẹni kankan pé n tó ṣe yìí o ó ṣe mú lọ lédè yìí o òun ò ní gbẹ̀san. so ọ̀rọ̀ bọ̀dá Mukaila kò jẹ́ nǹkan tí ó ya èmi lẹ́nu but nǹkan tó kàn dùn mí fún wọn ni pé a full at forty la máa ń gbọ́ tí àwọn olóyìnbó máa ń sọ ní ìmọ̀ yìí pé a full at sixty. náà tún máa ń wà with due respect to his personality. His personality. mo rántí ngbà tí ọlọ́run kọ́kọ́ kó wọn yọ nígbà tí ó ṣẹlẹ̀ ní ayé ajímọ̀bí tán kọ́ lọ agodi tán fi máa dé òsèrò ń bẹ gbogbo nǹkan wọn ló dàrú àìmọye ìyàwó wọn gan làwọn ọmọọṣẹ́ wọn gbà tí wọ́n jẹ́ pé àwọn gan ọmọ àwọn ọmọ gan òrí sùkú lọ jẹ́ hmm. pé wọ́n ń tọrọ owó ni mo wá bí wọ́n gbà tán dé ń gbà yẹn wọ́n sì jẹ́ ń tù gẹ́gẹ́ bí ó ròyìn mo bí wọ́n pé kí ni ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ ń bẹ̀ yẹn àwọn lẹ́kọ̀ọ́ táwọn kọ́ ẹ̀kọ́ tó lágbára ni wọ́n láwọn ò gbàdúrà pé kí ọ̀tá àwọn gan lọ bẹ̀ mọ́ hmm. pé dídé táwọn dé yìí gbogbo ohun tó bá lè tún mú àwọn lọ padà síbẹ̀ làwọn ò ní í ṣe mọ́ ipe torí pé kí ni gbogbo àwọn nǹkan àwọn ló bàjẹ́ wọ́n dẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn gẹ́gẹ́ bí ọmọlúàbí bó ṣe mọ̀ pé wọ́n ní kò sí bá a ṣe fẹ́ ṣe bolo tí ò ní rùngbẹ́ mo rò pé ń gbà ò yá tí agbára ìdè tán tún ró wọn lágbára bọ̀dá Mukaila gbàgbé pé ibi táwọn mọ̀ lọ wọ́n sọra wọn dọlọ́run ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní gbogbo ọdún first ọdún mẹ́rin gómìnà wa bí ìgbà tó yẹ pé gómìnà méjìlá ní nípínlẹ̀ Ọ̀yọ́ ni convoy tí auxiliary ń kó káàkiri gan mm. gómìnà òkò kò sí nǹkan tán ṣe ń gbà yẹn àṣegbé ni tí ó jẹ́ pé kò sí ní gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà gómìnà dẹ̀ ń fẹ́ yìí tì náà ni pé ah, auxiliary ò ṣe nǹkan tó burú ńgbà wọ́n ṣe dìbéètì gan tí iléeṣẹ́ yín bíi tẹ wọ́n ṣe dìbéètì tí olóyè Teslim Fọlárin ní ẹlẹ́wọ̀n ni pé mọ́dúrà ní eh, Mukaila Lamidi ó jẹ́ nǹkan tó bà mí nú jẹ́ pé ẹni tá a pè ní gómìnà ó padà jáde tó ní kí ni evidence tí tí Teslim ní òun náà ní fáìlì Teslim ní orí tébù òun lórí ọ̀rọ̀ ikú eléwé ọmọ. Mm -hmm kí wàá ní nǹkan tó wàá padà ṣẹlẹ̀ ṣé ká ní pé ókè o ìgbà tí kìnìún ń pọmọ aráàlú <laughs> tí ọba ń wò pé kìnìún ń dára ni ṣé ó ti wá di nísìnyí pé kìnìún ti wá ń pa ó ti fẹ́ pọmọ ọba báyìí ó fẹ́ pọmọ ọba báyìí ni mm. ọba ṣẹ̀ wá wò pé wàhálà ti dé mm. ẹ wá dúró gbogbo ìbọn nǹkan olóró tán ká mọ́ ọ̀dọ̀ ziliari ni gbogbo ọdún tó kọjá. Mm tí wọ́n dẹ̀ declare wanted ṣe rí béèrè tèmi fẹ́ béèrè ni pé ṣáwọn ọlọ́pàá ò mọ̀ pé bọ̀dà ṣe ń sunlé ni láti last year yẹn ṣé wọn ò mọ̀ pé bọ̀dà ṣì wà ń bàdàn ni. wọ́n wọ́n grant interview. tó fi wá jẹ́ pé gbà tí bọ̀dà tó wá jáde tán tá láwọn ó bá wọn kan ṣiṣẹ́ o àwọn táwọn ó bá ṣiṣẹ́ àwọn tí ń ṣèpàdé pẹ̀lú wọn tán ní ẹnìkan báyìí tí èso ọmọ Ọ̀yọ́ state oni ló dá wàhálà lẹ̀ ni wọ́n ṣe wàá mọ̀ yìí pé bọ̀dà isiaka amin bọ̀dà mukaila pé wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ wàhálà kọ́mìrì ṣẹ́gun salam sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní ọ̀rọ̀ ramani ṣèbí lọ́jọ́ yẹn náà gbà tí gómìnà lọ wòròdó ń gbà yẹn tí gbogbo aráàlú ló sọ wípé mukaila lamidi ló wá pẹ̀lú àwọn èèyàn ẹ̀pọ̀ bẹ́ẹ̀ báyìí náà fi bẹ́ẹ̀ ni tí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ṣẹlẹ̀ rí ntí gómìnà ó sọ ń gbà ni pé àwọn cultist ló kún gbogbo ibẹ̀ yẹn báwọn ah! ń bá báwọn ó ṣe lé wọn náà tẹ́lẹ̀ láti fi gbé Mukaila Lamidi lẹ́yìn gbà yẹn kí wá ló wá ṣẹlẹ̀ ní ìsìn tó yẹ pé nǹkan tẹ́ ẹ ní kò ṣe ń gbà yẹn náà lè fi padà wá gbé ṣẹ́rí kọ́lọ́n kó ṣàánú fún wa ní orílẹ̀-èdè tá a wà yìí àwọn olóyìnbó máa ń pè kankan ní theatre of absurdity absurdity yẹn o o ni in fact tí èèyàn bá ro ọ̀rọ̀ nàìjíríà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń jẹ́ nǹkan tó máa ń bàyàn ló jẹ́ pé wáì tá a ṣe rí báyìí náà wáì tá a ṣe ń ṣe ń ṣe nǹkan báyìí tá a dẹ̀ ń lọ ìlú òkè tá a rí bọ́n ṣe ń ṣe mm. wáì tá a ṣe lè ṣe nǹkan ní normal so eh, atọ́kùn lórí ọ̀rọ̀ tí à ń sọ lọ lórí ọ̀rọ̀ ti Mukaila Lamidi èmi nígbà wọ pé ẹ̀san ló dé. yóò sì dé dẹ̀. Eh, ntí ojú bọ̀dá Mukaila náà bá rí mo sọ gbọ́dọ̀ orí ètò yìí náà mo ti sọ rí náà pé at times máa ń wà tó yẹ pé ẹ̀ẹ̀kan lọ́lọ́mọ ń fún yàn chance pé ọlọ́run fún wọn chance ẹlẹ́ẹ̀kejì pé kán lò dáadáa àìlò dáadáa wọn yẹn wọ́n tún ti rí ibi tí ó bá wọn dé sí ẹ̀kọ́ wá ní fún gbogbo wa. fún gbogbo èèyàn. gbogbo wa pátápátá ni kì í ṣe dandan pé kó bẹ́ẹ̀ o jẹ́ olórí gbogbo ibi tí kálukú wa náà bá ti wá ń ṣe olórí tá à ń ṣe gàba lórí àwọn èèyàn ẹja mọ̀ yìí pé it's just a matter of time ipò ó tàn hmm. ìwà tá a bá wù ló ní nǹkan tá a padà mọ́ ẹ jẹ kò dì bẹ́ẹ̀ lọ. Hmm. Hmm. ok eh, Dàmọ́lá Àkànbí eh, àtọkùn àkí àwọn ọmọ rẹ pé mọ́tò pátápátá yálà ìwánú ìgbìmọ̀ tí ń darí ibùdókọ̀ báyìí PMS tàbẹ́ẹ̀ sí ń bẹ̀ ẹ jẹ́ àjọgbà láàfíà láàyè ẹ̀kọ́ leléyìí jẹ́ fún wa gbogbo wa la ní ọmọ o a ní mọ̀lẹ́bí bá a bá tiẹ̀ rówó ràn lọ sílùú òkèrè ǹjẹ́ gbogbo mọ̀lẹ́bí yín pátápátá lè Nàìjíríà ẹlẹ́gbọ́n nílẹ̀ yìí ẹ jẹ́ ká kún lọ́nà tó máa jẹ́ pé àwa náà fi lapa díẹ̀ tí dàgbàsókè ó fi dé báwùjọ wa ohun tá à ń sọ rèé láàárọ̀ yìí a sì ń rọ ìjọba náà pé kíjọba kí wọ́n mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú gbogbo kọmíṣánná kọmíṣánná especially ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ mò ń sọ eléyìí láti jẹ́ kó détí gbọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé gómìnà mi ni gómìnà ṣèyí mákindé gómìnà gbogbo wa ní nípínlẹ̀ ọ̀yọ́ kì í ṣe gómìnà ẹgbẹ́ òṣèlú apc kì í ṣe gómìnà ẹgbẹ́ òṣèlú pdp tàbí ti labour party gómìnà gbogbo èèyàn ti ń bẹ nílẹ̀ ní báyìí torí pé ìlú ti dìbò yan gómìnà ṣèyí mákindé bá a fẹ́ o ẹ̀ bá a lẹ́ẹ̀fẹ́ o ní gómìnà fún odidi ọdún mẹ́rin di twenty twenty seven nípínlẹ̀ ọ̀yọ́ ẹ fẹ́ kọ̀ ìdí rẹ̀ tí mo fi ń fi àtẹ̀jẹ́ sọwọ́ sí gómìnà ṣèyí mákindé pé ẹ bá wa rú àwọn alága àjọba àbílẹ̀ tìlú dìbò yàn ní agbára. àti ìbúra fún wọn. ìlú ti dìbò wọ̀nyàn wọ́n. nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àjọ uh, ó ti ń fún wọn ní certificate of return ẹ bá wa ró wọn lágbára bó ṣe ọ̀nà oní kìlómítà mẹ́ta mẹ́ta wọn lè ṣe lẹ́sọ̀ ìkùkù eléyìí ó kún ìjọba yín lọ́wọ́ táwọn yóò lè sọ wípé ńgbà tí Ṣèyí Mákindé bẹ́ẹ̀nbẹ́ àṣeyọrí tí wọ́n ṣe rèé mo fẹ́ kí eléyìí kó dé etí gbọ́ gómìnà Ṣèyí Mákindé ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ó jẹ mí ní ogún ó jẹ mí ó mú mi ní ọ̀kúnkúndùn omi lásán ni ò tí ì lè bọ́ lójú mi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè ṣe gbó ọ̀nà kò pọ́síbù gbogbo ibi tí àwọn èèyàn ti ń fojú winá wàhálà kọ́ ló ń dé tìgbọ̀ gómìnà àwọn alága àjọba àbílẹ̀ mọbi torí ti ń ta àwọn èèyàn wọn lẹ́sẹ̀ gómìnà Ṣèyí Mákindé ẹ bá wa ró àwọn alága àjọba àbílẹ̀ lágbára àti ṣètò ìdìbò ó ti lọ o ètò ìdìbò yẹn jẹ́ bíi five hundred zero kọ́ nìyẹn gómìnà three fifty one councillors councillors ẹ ká rògbò ẹ pọ. thirty three. three eighty